masu yaba a okun rẹ̀ ẹ̀dá rẹ̀ ní àǹfààní àwọn àsìkò oore ó sì wọ́n lásìkò tó pọ̀ rẹpẹtẹ nítorí ká lè máa pèsè iṣẹ́ nínú wọn ó sì àwọn àsìkò náà láwọn àdáyẹrí àsìkò ó jẹ́ ká lè máa lékún ká lè máa wá lékún iṣẹ́ nínú àwọn àsìkò náà láti ma ọmọdé tá a bá kù sí láti bá àtàlébà rẹ̀ padà bó ń jẹ́rìí tọ́kan sọ lọ́nà ọba wa náà kò lórogún kan o ọ̀kan ṣoṣo ní àtọ́niláyé àti lọ́kẹ́ àná títí láéláé ọba tó tóbi tó gbọngbọ́n púpọ̀ ni bó ń jẹ́rìí ká nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú rẹ̀ ni, ojúṣe rẹ̀ sí ní sí gbogbo ẹ̀dá ayé pátápátá mo ń bẹ lọ́nkọ́ ló ń sálẹ̀ fún kí sallallahu alaihi wasallam kọ́lọ́hún ṣe bẹ́ẹ̀ fáwọn ààrẹ aláǹdàbí sallallahu alayhi wa sallam àtàwọn sáàdù rẹ̀ àti gbogbo mùsùlùmí tí ń tọpa ìlànà tá ànábì fi lélẹ̀ láyé pátápátá kọ́lọ́hún jẹ́ kí èmi àtẹ̀yìn náà ká lè jèrè eléyìí ká lè jọ́kan dá àwọn tí ìkẹ́rẹ́ ọmọ bá lẹ́yìn ànábì ọlọ́wọ́n bá ń bẹ nínú báyà yìí máa ronú kan lọ́wọ́ eléyìí ni ọ̀rọ̀ tí ìpè tó sọ wípé yá ìwà náà tó kó sínú tó kó ogun ẹni tọ́lọ́wọ́n bá ń wú yẹnu báyà rẹ̀ sínú ẹ̀yìn ènìyàn àbẹ́ẹ̀rí wọ́n pe ẹni ọlọ́run náà wọ́n ti pẹ̀ ní ìsẹ̀ni ọlọ́run àmọ́ ẹni ọlọ́run nínú ayé àkànlọ́pàá ẹni ọlọ́run ni ò nípa dídá wọ́n lè mọ́ jẹ́ ẹni ọlọ́run nípa títì ìtàkùnlá kábẹ̀rù ọlọ́run ká sì mọ̀ wípé ìrìn àjò la wà yìí o bí wọn bá jẹ́ ará Ògbómọ̀ṣọ́ bí wọn bá jẹ́ ẹni tó fò mọ́ọ̀sọ́ ṣe bùgbé yálà ọmọ abẹ àbálejò tó bá ń bọ̀ láti bídà àbí ń bọ̀ láti Kánò àbí ń bọ̀ láti Èkó tó bá ti wọ̀ mọ́ọ̀sọ́ aláàtúndélé láì mọ̀ fún wọn rí àjò àìdélé àìdélé ayé ìgangan ìrìnàjò láwà ìrìnàjò ní kọ́dà wà máa ní ètò ìsáfà bá ti wà gan-an sáǹkà àti ẹ̀ṣáàgùn ní àṣáàgùn bàbá rò nídà kejì ẹ̀yẹ ká mọ̀ pé orí ìrìnàjò láwà la wà ṣùgbọ́n ìdàkejì ni wípé a wà nínú ìrìnàjò àlèkèyà rẹ̀ gbogbo àtò àtọ̀tún àtọ̀tún láyé níbo la wá ń lọ wàá nà ilẹ̀ rọ́bì fún mi mùsàkọ́rù ó dìgbà tá a bá padà sọ́dọ̀ lọ́hùn ìgbà náà là tó lọ bí kankan mọ́. àwọn àsìkò gbogbo ọjọ́ ayé wa la sọ yẹn àwọn àsìkò tó tún wá ṣe kókó tó ṣe pàtàkì ju àsìkò kan lọ pẹ̀lú ẹ̀rí látẹnu látọ̀dọ̀ ọlọ́run àti látẹnu ànábì sallallahu ta'ala sallam ó máa fún wọn ní àkàkùn ju gbogbo àsìkò náà lọ. tọ́rọ lọ́wọ́ ní gbogbo àsìkò ló kọ́ àwọn àsìkò yẹn ládàáyẹn rí nípa àkàkún nípa àjùlọ àdáyẹn rí pé iṣẹ́ kọjá ọjọ́ mi àbásìkò mi kẹ́ bá ṣe bẹ́ẹ̀ láti máa yọ ẹ̀ṣẹ̀ dànù nínú yẹn kọjá àsìkò mi náà nínú ẹ̀ wọn lọ ìjà tí a mú kà látọ̀jọ́ àrùbíà wednesday thursday friday kò sí jù kò sí kọjá àti wa jí lórí ẹ̀ níta ń pè ní ìrántí náà nìyẹn níta ń pè ní tàníjí nìyẹn oṣù oṣù kejìlá nítorí ọmọ ó pọ̀ oṣù nítorí ọ̀rọ̀ máa ń pọ̀ gan akànṣọ díẹ̀ bẹ́ẹ̀ ni. ọlọ́run kó orí sínú ọ̀pọ̀ kò sẹ́nì kan tí wọ́n sọ pé orí òun gan ni kílẹ̀ ọ̀sẹ̀ wà ń ṣàkíyèsí sí láti ọjọ́ yìí àfẹ́ tó bá jẹ́ pé ọlọ́run òru yẹnu báyà rẹ̀ lórí fàdẹ̀wà sọ pé ọlọ́run bá tóbi ní báyà rẹ̀ torí pé àwọn ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù dòlè níjàta wí láti fi wà nínú ẹ̀ báyìí wọ́n ní ìtòrinlẹ̀ nínú tafsir àwọn olùmọ̀ wípé nínú sọ́tù ìfàjì wàlìfàjì wà láyà lè náà ó ní àwọn olùmọ̀ sọ wípé àlùmọ̀rọ̀ ọdún bí i aṣírùdùlẹ̀ ìjà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù ìdílé níjà lọ́lọ́run bá wí ọlọ́run ti búra sórí kálíbà mọ́ pàtàkì ẹ̀ torí ẹ̀ nínú àdíṣe anábì sallallahu ta'ala alaihi wa sallam tí imam Bukhari mọ́ lọ́wọ́ ta'ala gbà wá wọ́n ní ma min ayyamin al-amalu salihu fiha ahabbu ila Allah min hadhihi al-ayyam gbogbo ìdí yẹn ṣe nínú ọjọ́ mẹ́wàá ìlú gbàgbé láyé lọ́dọ̀ ọlọ́run wọ́n wá mẹ́rẹ̀ pé wọ́n ojú sí ọlọ́run bá wọ́n là jihad fi sabilillah tó dáhùn náà pé jihad jihad kìtà ogun wọ́n mọ̀ pé wọ́n mọ tó rọ̀ mọ́ nílada tó bá jẹ́ ogun òdodo tí ẹ̀yà tó jogun wọ́n mọ tó rọ̀ mọ́ ni wọ́n fi wọ́n fi wá ṣàdáyanrí rẹ̀ níbi ìbéèrè pé wáyà jihadu fi sabilillah tó tó ń bi ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n ti gbọ́ yé sí pé gbogbo sẹ́ẹ̀rin ló lọ. wọ́n gbọ́ yẹn yé ó dáadáa wọ́n wá ń rú yé nígbà olùbéèrè wípé a nípa jihadu kọ́ ó dẹ̀ jihadu tó lọ níbẹ̀ ni ó tún ní ìlà rọ́júlá ń sára jàbí náà sí wà máa lèyìn tó ń mọ̀lá mẹ́rẹ̀jì ìgbèjì ìdárí tàbí ṣe àti tó bá yẹ pé èèyàn tó ṣe jìyàdì ní gbogbo tó ní láyé dúkìá ló gbé kalẹ̀ tó sì fẹ̀mí ẹ̀ka kalẹ̀ kò sì wálé ibẹ̀ náà ló kù sí. ṣùgbọ́n yẹn wá ní one hundred million ó mo ti one hundred million mo ti dira báwọn kí ló lò kù zero àkáǹtì ẹ̀ kí èsì ìṣe ní odò lè híjà mẹ́wàá àkọ́kọ́ kò tí ì ṣiṣẹ́ tó tó iṣẹ́ tí yẹn bá ṣe nínú odò híjà báyìí àti tóun náà bá tẹ̀lé wọn lọ sánsẹ̀ àkọ́ ọmọ sọ tí ogun tó ní láyé tán tóun náà ti tàn àwọn ìlàwàlà kó àtàwọn ìlànà ọlọ́run dákun kó máa sàlékún kó sàlékún ìmánì wa tó níbi ká gbọ́rọ̀ lọ́run ká sì nígbàgbọ́ sí tẹ̀síkù wú ìmọ̀ àsùbà ká nígbàgbọ́ sí dáná ní ìbá sọ ọlọ́lọ́wọ̀sà ọlá náà láti jẹ́ mùsùlùmí tí ẹ̀ bá kàn kò sàǹfààní kò sí túmọ̀ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bọ́rọ̀ ìṣerí gan nìyẹn torí ọba subhanahu wa ta'ala ló kọ́kọ́ jẹ́ kí pàtàkì oṣù yìí àtọjọ́ mẹ́wàá yìí kó tó wá di báwa ń yẹn ta'ala alaihi torí ẹ̀ ó fi wá nínú nínú àwọn sẹ́ẹ̀rẹ̀ tí a lè ṣe nínú ẹ̀ òun ni siyam haadira yam a lè fi siyam láwọn ọjọ́ yìí ẹni tó bá lágbára bẹ́ẹ̀ kọ̀ wá ní jẹ́ pé yóò fọjọ́ kẹwàá fún un ọdún nílé ìwòde torí pé ọjọ́ kẹwàá náà wọn láti ẹ̀ tó tún special ìyóò fàtà fi pè ní ọjọ́ mẹ́wàá tó bá yẹ pé siyam lè yóò bá ṣe mẹ́sàn-án ni yóò ṣe tó bá lágbára bẹ́ẹ̀ kò ní ṣe síyáàmù ọjọ́ ọdún. wọ́n ní ọjọ́ mẹ́wàá tá à ń wí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọ̀dọ̀lẹ̀ jíjà òun ni ẹnu kò lè lórí nígbàjùmọ̀ lórí ìrọ̀lá náà lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn ó túmọ̀ sí pé kí làgbọ́yé àrùn ẹ lè rí àwọn míì tí wọ́n sọ wípé ètò túmọ̀ sí ni tí ó yàtọ̀ sí ti táwọn àmọ́ lọ́dọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tá a wà yìí tó jẹ́ oṣù kejìlá yìí ń là ń ròyìn o wàá mọ̀lẹ̀ àyámù màdùdá àwọn àyámù màdùdá tí àwọn míì tú sí ọjọ́ yìí tàfírù tiẹ̀ ní àyámù tẹ̀sírì ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ ọdún gan ní tó tó rinlẹ̀ nìyẹn afẹ́ ká máa rántí ọlọ́run púpọ̀ kọjá bá a fi rántí rẹ̀ tẹ́lẹ̀ afẹ́ ká máa kọjá bá a ti ṣe tẹ́lẹ̀ afẹ́ ká máa ṣe kọjá bá a ti ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni àtàmíd àtàwọn gbólóhùn rántí ọlọ́run lórí rànran máa tó wá náà èyí tí àníhúnmà àti àbí òrẹ́ta ní àrùjọ aláwọ̀tàlá àmà jùmí wọ́n ní ibn Umar àtàbí òrẹ́ta kíánà yàtọ̀jáni lásùk ọ̀kàbìrọ́n àwọn máa ń kanlẹ̀ ti gbádàgbà lọ máa ṣe kàtìbírù lọ́jà sẹ́mà pé bá ti ń pariwo súnà tó ọ̀pọ̀lọpọ̀ súnà láti ìlú bí ẹ̀ka má sì bẹ̀rẹ̀ lónìí ní báwa bá tẹ̀fẹ́ ju súnmọ́ ẹlẹ́nu sọ̀rọ̀ pé ẹni tí ń bẹ̀lẹ́gbẹ̀ wá lè mọ́ kọ̀ sára ṣùgbọ́n tá a káwọ̀ jọ káwọn pé Allahu Akbar Allahu Akbar káwọn yóò sì mọ̀ gbọ́ lọ́sùn lọ́sùn wọ́n wọ́n á fi tẹ̀kìdìrì àyùkàbìrọ́ọ̀lù ọ̀kadìrì náà sì fi tẹ̀kìdìrì ìdìmọ̀ táwọn bá amẹ́ríkì bá ti tẹ̀kìdìrì báyìí àwọn ìtókù àwọn ará gbogbo àwọn èèyàn náà wọ́n mọ̀ tẹ̀kìdìrì lẹ́yìn tí wọ́n bá ti gbọ́ sí wọn wọ́n mọ̀ tẹ̀kìdìrì tẹ̀lé wọn bákanáà in tó rọ̀ mọ́ ṣáàrù bìlẹ̀ hijjá pàápàá jùlọ hajjù fẹ́ni tí ó ṣe hajjù ẹ̀rí pé àdánwò àdánwò èrò eléyìí òkèsè ilé ìdàkọ́kọ́ pé àtàájì lọ́dún ànàlìfà ẹ̀wíwá sí hajjù lọ́dún ṣùgbọ́n gbogbo ìgbà títí ń wáyé àti tọ́jú yìí mùsíbà ńlá ni fún mùsùlùmí mùsíbà ni opportunity àǹfààní ńlá tó bọ́ kèsè díẹ̀ àwọn nǹkan tó kù láàrin ẹni tí ó ṣe hájú àtẹni tí ó ṣe hájú ló kù láǹfààní tá a rí tá a sì gbọ́dọ̀ tá a gbọ́dọ̀ pẹ́ra wa tá kèsì ẹ̀ yìí ẹni tí ò bá lágbára àti ṣe hájú ó yẹ kó lágbára àti ṣe ọ̀kan ní àwọn nǹkan tá a bá pàkíyèsí sí lónìí kásìkò yóò tó lọ kọjọ́ yóò tó bọ́ nítorí wípé yóò ní ọlá tó ju kéèyàn ó ṣe jihad sójú ọ̀nà ọlọ́run àti irú jihad tá a kọ́ lẹ́sẹ̀. bí ẹ̀ bá ṣe hajj ọjọ́ arọ́fà ó ní ọ̀gá ọjọ́ àwọn ọjọ́ tá a fi máa ṣe hajj tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ èrò ní hajj nǹkan mí sì mọ́ bọ́ mẹ́yàn lọ́wọ́ nínú ṣe hajj yìí ó sì ní hajj ìyẹn ni pé tí ó tún ṣe nígbà tó bọ́ bẹ́ẹ̀ni tó wà fún ìkòdómi bọ́ wọn lọ́wọ́ àbẹ́ni tó jẹ́ pé kò tẹ ẹ̀ ní àǹfààní àti ṣe sọ́fà àtúnmọ́rúwà fún pé wọ́n ṣe ó múra kó tó di pé yóò ṣe hajj tó ti ń rò pé bóyá òun ó ṣe bẹ́ẹ̀ tí ò padà lè ṣe bẹ́ẹ̀ náà tí wọ́n sì bẹ̀rẹ̀ hajj gangan fúnra rẹ̀ lójú lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n bá tí wọ́n bá sẹ́yìn mọ́bì kan tí arọ́pà bá ti bọ́ àjọ ọjọ́ ájọ ọdún tọ́lọ́jọ́ kan náà ní nínú ọdún ọjọ́ yẹn bẹ ọjọ́ ẹ̀yọ̀kan yẹn ẹni tó ṣe hajj ó sì wà níbẹ̀ ẹ wo àǹfààní tó bọ́ torí lẹ́yìn ọjọ arọ́fà ẹ̀yìn òmìnira ní ẹ̀sìn plan ọjọ́ àlìkè àwọn ló bíbí kan bá wà tí wọ́n ti máa kójọ láyé tá a bá rérò tó pọ̀ mẹ́ẹ̀bí ọjọ arọ́fà ọkọ̀ọ̀kọ̀ wọn láyé náà tó bá wá wà kí mọ́ sọ pé kò sí tó bá wà yóò wá jẹ́ ibi tó ti lé lọ sàgbákò ibi tí wọ́n ti fẹ́ lọ pàdánwò kí é ti ibi tí wọ́n ti fẹ́ lọ torí rẹ̀ ní tí ó fi yàtọ̀ gédégédé tí yóò mọ ọ̀rọ̀ pàdé yẹn yóò àtàtí ẹlẹ́ẹ̀kejì àpèjúwe yóò mọ̀ kíyà àmà kò sí nǹkan nígbà ilé ìfẹ̀sà àpèjúwe practically láyé àpọ̀jọ arọ́fà kódà bí yẹn bá ń wò lórí tẹlifíṣàn kátó wá sọ ni tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ tèmi tó mi lẹ́rù mọ́jì fún wọn ní sàlàyé wọn ní ti tàbí ìfún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọjọ́ tó sọ̀rọ̀ sọ fún mi pé sẹ̀mọ̀ pé sẹ̀mọ̀ pé alákẹ́nu bàbá kan lójú kò mọ̀ sẹ́ẹ̀ni mọ̀ àgbàgbà náà sọ pé àá ó sì lè jẹ́ ní kẹta lẹ́gbẹ̀ẹ́ yìí síbẹ̀ náà ti máa ń parẹ́ láyé láàyè wọn tóbi lórí ààrẹ orílẹ̀-èdè tó o sí nìkan ẹbí bẹ́ẹ̀ bá ṣe pé ìjọba tó di ayé òṣèlú tí wọ́n ń tẹ́ pé tẹ́nìkan bá dé tí wọ́n gbà lálejò jẹ́bi mọ̀ kó dé bí ààrẹ orílẹ̀-èdè kan táwọn ọlọ́pàá ó fún láǹfààní àti ìwòsí ẹ̀kọ́ wọ̀ lásìkò torí ọ̀pọ̀ èrò kò sápèjúwò ní ìtẹ́lẹ̀ sí sàpèjúwò àlìkìyàmọ̀ àfi ọjọ́ arọ́fà ẹ̀rọ ọlọ́run ó báyìí ẹni tó bá lárò jùlọ ẹ̀rí bá ṣe tún wọṣọ ni lọ́jọ́ arọ́fà ṣé kò sún wọ́n bá ṣe wọṣọ àwọ̀kán yìí ni bíyàn bá ti sùn tí ò sí lásìkò pé ó fẹ́ ṣe tọ̀wáàfù àbí ó ń fi aṣọ ìrámù ṣe ìbáàdà kan tó dá aṣọ ń borí ẹ̀wọ̀ ló fi yàtọ̀ tó kù torí pé kẹsẹ̀ pé yóò wọṣọ ní aṣọ náà ni ó dàbò orí tó tútù bá ń pa oníkálùkù wa dàbí òkú lọ in thousand ní mọ́sí ẹ wà ní mọ́sí tí ó wà funfun lọ gbúù afọ̀dà àwọn obìnrin nìkan lẹ́sìn rí bílá bẹ́ẹ̀ ni àlùjáàmù sì máa lù kì nígbà yà yìí bẹ́ẹ̀ rókò rẹ̀ rẹ̀ tó jọ òkú rí lásìkò náà àsìkò táà ń wí náà lọ́jọ́ mẹ́wàá yìí lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ sáà rò bèrè níjà yìí àdíìsì àbúkọ̀tàdà kọ́bí aláwọ̀ tààrà ní wọ́n ni wọ́n bí ànábì lérò ọlọ́lọ́wọ́ àríwọ̀sálá àrùn sọ́ọ́mí yómi àrọ̀fà nípa àwọ̀jọ́ àrọ̀fà kọ́ọ̀lù فقال يكافر الكافر سنة الماضية والباقية yóò pa ẹ̀ṣẹ̀ ọdún ó dàbí ìgbà tó jẹ́ pé gbogbo ọdún tí ti lò láyé àti gbogbo ọdún tí ń bọ̀ téèyàn ó lò láyé bó ṣe jọnu ṣùgbọ́n àdìsí mi ó dé ó jẹ́ ká mọ̀ pé kí tuntun mọ̀ ẹ̀dìyẹ àdìsí mi tó dé ó ní àdìsí nínú gbólóhùn mi ìyáàmù yẹ́wọ́ mi àárọ́fà àwẹ̀ ọjọ́ àárọ́fà inni àtàsìlù alàlọ́ ẹ̀yìn káfíra sánátà lẹ́tì ìbáàdà mo rí wípé ọlọ́run ó ṣe àánú ọlọ́run ó ṣe kẹ́ débi pé yóò fi pa àsárátà lẹ́tì bá ọdún tí ó tẹ̀lé ọdún yẹn ọdún tí a ti hajj ọlọ́run fi parẹ́ pàlẹ́tì ọ̀bìlà àti tó ẹ̀ bákan náà a fẹ́ kí a ṣe sùyàmù ọjọ́ yẹn tágbáwẹ̀ lọ́jọ́ náà àti tí yẹn bá jẹ́ ní ti ṣe hajj lókù báwa tá a ṣe hajj tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a ti sọ pé àdánwò ni àìrí hajj ṣe lọ́dún àtàwọn èèyàn tó ti kọjá lọ sẹ́yìn tẹ́lẹ̀ bí wọ́n bá tó wá lẹ́nà ká ṣe hajj lọ́dún náà kì í ṣe gbogbo wa náà láti hajj ṣùgbọ́n àǹfààní ńlá bọ́ fọ́pọ̀lọpọ̀ ẹni tó lágbára àti ṣe hajj sí ọ̀rọ̀ náà bí wọ́n bá wá ti hajj náà àwọn ọ̀lànfààní àti ti siyam torí iṣẹ́ tó lé iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lọ́jọ́ arọ́fà àwọn ọ̀lànfààní àti ti siyam àfàwátá àti hajj lálẹ́ bẹ àwẹ̀ ọjọ́ náà fàlàyà bá di ayàtúmọ̀ owó lè ajílẹ̀ ayàtọ̀kọ́ wa lálùkò torí pé dídúró ní

wa náà na ayájọ́ ya wọ́n súnmọ́ yorùbá ẹ̀mí ìlú màláíkà ọlọ́run ó súnmọ́ àdéhùn mi tó bó dèdè pé yóò súnmọ́ sánà ayé àdéhùn mi sọ pé yóò súnmọ́ nígbà ní yóò súnmọ́ àdéhùn mi jẹ́ ká mọ̀ pé ayé yorùbá ẹ̀mí ìlú màláíkà yóò máa kọ́ sí ìyẹn àwọn bàánú ni bákan náà ló wá nínú ó wá nínú àdéhùn jábìrò màdùlá máa mi yẹ́wọ́ mi abdọ̀lù ń dàlọ́ mi yẹ́wọ́ mi arọ́fà àdéhùn jábìrò gbẹ̀gbẹ̀ ló sọ fún àpẹsẹ́ náà yẹ lọ́wọ́ ayé sísọ̀kalẹ̀ tójoojúmọ́ ọ̀tọ̀ sí sánmà ayé ẹ̀rí kan wá fún yẹn lọ́tọ̀

tí ẹ bá jẹ́ kan náà àwọn tí ó ní quality lára tọ́lọ̀ wa fi rú gbólóhùn yìí qualify láṣà kò sí èméjì pàgọ́ màlì jẹ́nà yìí eléyìí ó sì máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa bounce lórí gbogbo àwọn tí wọ́n bá ṣe hajj nítorí tọ́lọ̀ lọ́n pé òǹdòrò ìbáàdì ẹ wo àwọn ẹrú sí ìlú ló fi wá náà àdéhùn nípa alhaji hajj téèyàn ṣe tó fi wójú orí ọlọ́run kò sẹ́sẹ̀ kan ní ìfún àbàjẹ́ náà ẹ wà àwọn ẹrúsìn ẹrúsìn ní ṣíwọ́n tá ń gbóbọ́rọ́ tí irun wọn ta kókó tí eruku sì pọn wọn lásọ tí eruku sì pọn wọn lásọ ibi tí yẹn ti máa gba ẹyìn lórí ìdọ̀tí yìí tó jọ pé ìdọ̀tí tó yẹ pé ìbáradà lọ́dún èèyàn sì kàbùkù tó bá ti kó òun ìbáradà òun tó tún wá kàn sínú rẹ̀. oye ẹ̀gbá sì tún irun gbogbo olú ta kókó yìí. bí akọ bá látara àrìn àjò tó taratara bọ́ọ̀lẹ̀ kó wọ̀ mí kó wẹ̀ kó tún lo lọ́fíńdà olóòórùn lọ́kùnrin àbí lóbìnrin nínú ilé lásìkò hajj bí nǹkan yẹn ti dábùkù tó rí yìí hajj ẹ wọ àwọn ẹrú mi ṣúọ́sán tí wọn lọ oṣù tó tẹ̀lé Ramadan Shawwal òun làwọn kan ti gbé ìrààmù hajj ẹ̀wọ̀n ẹ̀ fi gbé ìrààmù hajj ẹ̀ bá tilẹ̀ tó ṣe ọmọra tàná tó ọmọra pọ̀ mọ́ hajj kò ní bọ́ ìrààmù yẹn títí tó ní tàǹtọ̀rọ̀ títí láti parí hajj láti ọ̀sẹ̀ kẹta ẹ dákun kò sí gbọ́dọ̀ kò sí gbọ́dọ̀ mọ́ tún irun ṣe kò ní gẹnu láàrin ẹ̀ kò ní bí ẹ̀kan láàrin ẹ̀ yóò wẹ̀ kò ní wẹ nǹkan kò ní fi gan lóhùn sára láàrin ẹ̀ bó ní rò sẹ́rí sakókó torí ojú pé ájú international mo lọ alòjú tí wù ìjọlẹ̀ yìí ní wò ẹni tó gbé ram láti ṣàwálì kan tó sì fi ilé ẹlẹ́ tí ń bẹ ní àrùn kọ́dásà tí ń bẹ mímọ́ tó jẹ́ pé hajj nìkan ló gbà lérò àlè fraud hajj nìkan àbí pípa ó múra pọ̀ mọ́ hajj téèyàn ò ní bọ́ yóò pọ̀ sókè yóò lọ sí ìsàlẹ̀ mọ́ra yóò pọ̀ ìsàlẹ̀ yóò tún lọ sókè mọ́ra fóṣù mẹ́ta bẹ́ẹ̀ ló bá di ló bá dà pọ́nlé nínú gbólóhùn náà subhanahu wa ta'ala nínú ọ̀rọ̀ míì tó wà nínú mọ́tàfẹ́ ìmáàmù Malik rahimahullahu ta'ala wọ́n ní ọjọ́ kan òbèsù ń jẹ́ jọjọ́ àràfà lọ mo sọ pé ọjọ́ irú ọjọ́ náà wọ́n láyé kò tẹ̀ sí inú ṣètọ́nù wọn bàjẹ́ ojú rẹ̀ ó kọ́ rẹ lọ́wọ́ ìbànújẹ́ ó bòdárù ká sì gbìyànjú kí gbogbo ọjọ́ ayé máa rí bẹ́ẹ̀ kò bá dáa bí gbogbo ọjọ́ ayé ò bá tẹ̀ lè rí bẹ́ẹ̀ ká gbìyànjú kí débà náà máa fẹ́ kọ́ta wa kí inú rẹ̀ ó bàjẹ́ ọ̀jọ̀gbọ́n kan ní lámọ́ta àdáhùn balẹ̀ kálàdó hátà yàrá òfin yàmá kí mọ́dún èmi ò sọ pé kọ́ta mi ó kú ọlọ́jọ́ ni wọ́n gùn kẹ́kàn máa rí pé mo bà mí bà wọ́n ló jẹ́ látara àdúgbò ni mo fẹ́. ìlàpọ̀ èwo ló èwo ló ta ló dájà ọ̀tá náà lè jù lẹ́yìn tí ń bẹ náà kọ́ tààrọ̀ kú ni àbẹ́ni tí sọ pé ẹjọ́ máa sẹ̀mí kọ́mọ wọn á fi bànújẹ́ ṣe gbogbo ayé torí ńgbà tí inú tòní bá ń dùn ní rẹ̀ ọmọ bàjẹ́ ṣé kò dáká sí lẹ́yìn ṣe tán kóun má fẹ́ ká rọ́lọ́ọ̀sì á sì máa ṣe lọ́hùn kó tẹ kárí gbogbo ọjọ́ ayé mu torí tí máa sábà ń jésù ni pé máa yàrá mí ń tẹ̀nà zúlì rọ́hùnmá bí ìkẹ́ ọlọ́run ti ń sọ̀kalẹ̀ tọ́lọ́run fi ọmọ ádámọ̀ sí yẹn gàn lórí màláìkà wọ̀tàdé áwùsì láàrin àníjọ arẹ́gbẹ̀nú bí nìkan àwọn hajj torí pé ọlọ́run nínú tó rọ̀ mọ́ èyí tó bá jọmọ́ a ti mọ̀ yìí tó jọmọ́ pé àrádì ṣe ẹ̀gùn ṣùgbáwà náà lè kópa ń bẹ̀ àmọ́ nínú ẹ̀ ni dùwárùn yóò mi àrọ̀fà yàbọ̀tọ̀ náà àdíṣe mẹ́mù tìrìmìdì rọ ìmọ̀ olóòtà àlà fẹ́rù dùwà àdúrà tó lóore jù dùwà àrọ̀fà àdúrà òdò àrọ̀fà àánú mọ̀tẹ̀ náà tí bá tún fi táwọn ìbẹ̀ ọlọ́run ká lékún níbẹ̀ ọlọ́run púpọ̀ káwa máa jẹ́ kí nǹkan kan míì pọ̀ ju ohun táwọn ìrìnàjò sọ pé òun máa ń wí lọ sọlọ́lọ́wọ́ tá a sálà ó lé mi àtàwọn ànábì tó ṣáájú mi tá a máa ń wí púpọ̀ ní pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in pọ̀ ju gbogbo mi ìdàfẹ́ wí lọ láti kọ́ sí àdáni sọlọ́lọ́wọ́ tá sálà tá a bá fẹ́ rìn ele tí ó súnmọ́ wa ìkọ́lọ́hún sí rọrùn fún wa àbí kó tó kan yìí ká sọ pé ọjọ́ pé ọjọ́ yẹn kọ̀míìtì ni ó jẹ́ ẹ àjẹ́kọ̀ ìbáàdà wà mẹ́tẹ́lẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ọdún wa lọ ṣe wẹ́kú ọjọ́ arọ́fà ìbáàdà méjì papọ̀ ẹ tún lọ wo ọjọ́ kejì tí ó ó tún wá lọ sí kótóbà àti ṣe déédé kótóbà àti rí ẹ̀wọ̀n ìbádà ló ṣe sùúrù lóra wọn. tí èsì ìsìnkẹ́ tó bá ti hájú nìkan lọ̀rọ̀ ìtàn. nínú rẹ̀ ó ní yóò mú náà ọjọ́ pípẹran kì í ṣe tó ṣe hájú nìkan ló kàn kì í sì ṣẹni tí kò ṣe hájú nìkan ló kàn oníhájú ń bẹ tí ó pẹran ó ń bẹ nú wọn tí ò ní pẹran ẹni tí ò sí hájú ń bẹ tí ó pẹran ẹni tí ò ní pa ó ń bẹ nú wa táà sí hájú ṣùgbọ́n ká má gbàgbé ẹni tó bá pẹ́ yóò pẹran ó sì wà ní àdìsá nẹ́bí sallallahu alaihi wasallam fàlàyà kodo tí oṣù dùlíjà ti lé a àti wọnú ẹ̀ tó sùn yẹn bá ti lé gan láti gbà tó ti lé báyìí pé a ka ọjọ́ kìíní lọ́la lòdì nímú kankan kó lára mọ́ bí irun bí ìkànnà ọdún lẹ́yìn ọdún ṣùgbọ́n òde tó dé ni pé wà àrọ́dà àhádùkún máa ń yùdọ̀ ẹni tó fẹ́ pẹran tó ti mọ̀ fún pẹran ni tó akẹ́ni tó ní pẹran òun lè mú kókó lára ó lè ṣe wọn ẹ̀ gbogbo pé ọdún kọ̀la lábẹ́ àpapọ̀ ń ṣe omi tó wáyé kọ́ ọ̀bà ní pẹran ni òsì bí ìkànnà tẹ́lẹ̀ torí ẹni tí ń ṣe hájù náà ní ṣe yẹn eléyìí ń sì kan àwa ẹni tí ṣáájú ò ní ṣe ó kàn wá tá a fẹ́ pẹran náà tá à ọjọ́ tí ya pè ní ọjọ́ àrọ̀fá yìí wá di ọjọ́ ẹ̀yìndán lè áàlì jẹ̀míyàn lè ṣìráàkì ní ìpìlẹ̀ ìsìkìmìnà náà ọjọ́ àjọyọ̀ gan-an ni àjọyọ̀ kejì ọdún ó jẹ ṣùgbọ́n jọ arọ́fà gangan kí la fi pè ní ìdájọ́yọ̀ ọbẹ̀ ní ìbọ́kùn ní ọlọ́run ẹni ọlọ́mọ sì wà lọ́mọ náà ọlọ́mọ sì wà lọ́mọ náà ọlọ́mọ sì wà lọ́mọ àlùjánnà a máa sọ̀rọ̀ méjèèjì papọ̀ ní ọlọ́mọ sì wà lọ́mọ náà ọlọ́mọ sì wà tó ráàyè kan bẹ láàrin méjèèjì kò jẹ́ àlùjánnà kò jẹ́ náà al-A'raf ní ọjọ́ arọ́fà àwọn tí wọ́n ń bẹ lábúlékò káàkiri káàkiri ayọ̀ náà kárí ìdílé kòkó yóò àdúnà sọ̀láṣẹ̀ ìrìndì ní kọ́mọ̀sì dìkìrìlá àwọn náà jáde wọ́n sì ẹyẹ wá síta láti ìsàlẹ̀ fún àti àfihàn ìrántí ọlọ́run ní ọjọ́ nínú oṣù tá a wí oṣù hajj nínú ẹ̀ ní àyàmù tẹ̀sílì ti wá eléyìí ti kọjá kó ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ni ó mọ̀ jẹ́ ọjọ́ mẹ́ta tí ó tẹ̀lé ọjọ́ ọdún tí ó wà jẹ́ ọjọ́ mẹ́rin papọ̀ bá a ti náà ṣe tẹ̀sílì rẹ̀ nínú àwọn ìran tí ọlọ́run bá fi ó máa wáyé láwọn ọjọ́ yẹn ذكر الله عز وجل عقيب الصلوات مكتوبات بالتكبير المقيد في أدبارها بعد ما تكبير تامه títí tó fi lọ parí sí sọlá tó tó bí ọjọ́ kẹrin yóò máa wáyé bẹ́ẹ̀ náà ni ìrántí ọlọ́run àkíyèbà sọ̀làwá sí bìtẹ́sìmíyàtì wàtẹ̀sìbéèrè ilẹ̀ dábì lọ́sọ̀ ká máa fi rántí ọlọ́run pa ẹran tó jẹ́ ti ódùkíyà ẹran ọdún gẹ́gẹ́ bá a ti ń fi rántí àtòkọ ọlọ́run ọba pa wọ́n nígbà tá a fi ń ọdún tá à fi àwọn ẹran wọ̀nyí sí lọ́hùn àbí tá ń jẹ wọ́n. bákan ọlọ́run gbogbo ìgbà bá fẹ́ mu tó jẹ́ pé àwọn ń sọ tá ń à ń sọ wọn pé halali ni wọ́n. fa àyàmù tàṣíríkì àyàmù akílẹ̀ wàṣọ́rù wà ọjọ́ ọlọ́run ọjọ́ kájẹ kájẹ kámú kásìrántí ọlọ́run nínú àwọn ìrántí òní ìrántí ọlọ́ọ̀bì tẹ̀gbérí ń darọ́ mi lìjìmá àwọn tí ó ti hájú lélẹ́ kan táwọn bá ti ń ju òkò mọ́ṣẹ́ ìtọ́ni wọ́n mọ̀ sọ pé bísíláàhì Allahu akbar ó jù ó tún sọ tó kùtà mí ó wí ó jù tí wọ́n bá tẹ́ náà jù ni wọ́n sọ gbólóyè tí wọ́n tún náà jù. ọ̀gá orin tí wọ́n mo pè tọ́lọ̀ ní káfàní kò sí kankan míì tó ọmọ ádámà lọ́wọ́ láti ṣe hajj ọdún yìí ju tó bá ọgbà yìí lọ àlẹ́ àti owó sí wa ó wà nínú ọ̀rọ̀ pé ẹni yóò nínú tó bá lágbára manifesto ẹni yóò tó bá lágbára àti ọkàmọ̀kọ́ àti ṣe hajjù kọ́yà àtẹ̀tẹ̀ ṣáájì fàyínà ó láyárùdù láyádìrí máa yárùdù láhùn gádà torí pé kò mẹ́tò fẹ̀lẹ̀ sí lọ́la a máa sábà òye lọ síbi pé àlàáfíà àtowó inú kówó máa bẹ kó má sálàáfíà inú kálàáfíà máa bẹ kó má ma inú inu jù ta ló ta ló máa inú ìsókún kọ́mọ̀ ológun àlàáfíà wà owó wà wọn ni wọ́n ń jagun ẹsẹ̀ sòrò lọ́dún tí ń bọ̀ ọdún mẹ́tàlá wọn tí wọ́n bí ogun ogún ọdún wọn tí wọ́n bí ogun wàlà háwùlà wàlà kó wà tàyà kọ̀ wá tún sógun owó wà àlàáfíà wà sálọ́dún ọ̀run tẹ̀lé ìtúsẹ̀lẹ̀ sáà á sì bọ́ mẹ́ra ẹ jẹ́ ká tó bá sọ ilé kún níbẹ̀ lọ́wọ́ mùsíbà tí covid-19 gbẹ̀gbẹ̀ fún ara rẹ̀ tí ń bí bọ̀ tí ń bí bọ̀ tí ń yọjú báyìí tí ń nàgà tí ò bá ń pè ní ìyàn eléyìí gbọ̀ngàn ju covid-19 lọ àfi ká lékún lẹ́sìn ká sì lékún níbẹ̀ lọ́wọ́. mùsíbà tí ń bí bọ̀ nírú àwùjọ tá a wà yìí tó yẹ pé ọmọ ádámà pàápàá jùlọ àwọn nígbà tó sú àwọn èèyàn wọ́n náà kan kan lọ́sọ̀lú wọ́n ló jẹ̀lú bẹ́ẹ̀ àwọn bó mo tẹ̀ sí bó mo ṣe kọ̀ǹtọ́ọ̀tẹ̀ ìrántí àwọn tí wọ́n ń pe òṣèlú ní òṣèlú tó jẹ́ pé afagídí àti tipátipá jayé ni wọ́n àwọn àbọrúbọyè burúkú tí wọ́n rádọ́gbọ́n pé ìlànà òṣèlú ìlànà òṣèlú fún wa tí wọ́n bá pè ní ìlànà àbọrúbọyè ẹbọ ìtakòtọ́lọ́run ìsàyàkókò nà kí ìgbẹ́rù mọ́rí wọ́n mọ̀ pé àní gbà wọ́n pé kò ní látẹ́wọ́gbà àti ní lákàtí wọn wọ́n á pè lóṣèlú wọ́n pè ní democracy tí èsì lè pé bí nìkan wọ́n ti lóró ẹ̀ lágbàlá ayé wọ́n bá débi pé kò sí tó kàn wọ́n pẹ̀lú humanity ẹ̀ bá àrùn tán òṣèlú democracy tí wọn kò ní concern kankan pẹ̀lú ẹ̀ àwùjọ bíi tá a bára wa nù eléyìí ń wà mẹ́ta ń báyìí ká tó wá máa sọ ohun tí covid-19 gangan fẹ́ bí tí sì ń yọjú bọ̀ báyìí àti kọ́ lóun sànù wa. èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ipá ẹnìkan ká ká tó wá máa sọ ìyàn ọlọ́run sì lágbára bí bá fúkọ́ náà bá ṣùgbọ́n ọ̀tá alájẹ́ aláàánú wa òun náà máa dẹ ìyẹn ìmọ̀ bí sàdánwò ìmọ̀ bí ti àdánwò ìmọ̀ bí kófìtì náà bá ọmọ ádámà tí wọ́n lè mọ́ ọlọ́run sátìdí àti mọ́ọ̀lì fún gbogbo èèyàn ṣé bí bẹ́ẹ̀ nìkan bá lówó ṣe bí téèyàn bá jẹ ọgbọ́n ṣe ọlọ́run tí mi bá ti búlọ́ọ̀kù ilẹ̀ àtòkè ó tán àdé òtàn ìjọba ìlú làá ìyẹn tí mú yẹn di akẹgbẹ́ ewúrẹ́ tàbí kan tẹ́jọ máa jẹwé tẹ́ẹ̀sì máa mú tẹ́ bá rí bó bá ti máa tàn bó ti kó lóorùn tó ọlọ́mọ fàdánwò mọ́tò ní mùsùlùmí abẹ́ kan wà ìròyìn ló gbé ńjọ́ kan omi sì fẹ́ máa bọ́ lójú ibi tí mo ti ń gbọ́ ní Niger wọ́n ní wọ́n sọ títọ̀ jáde ìdìmọ̀ yìí nítorí pé omi wọ́n wọn omi ìtọ̀ yẹn ò ní wéè wọ́n gbẹnu sí i Niger nye Nàìjíríà ní. Ọlọ́run wá dẹ̀ wá lára ó tù wá lára a tún wá ń sọ pé tọ́lọ́run bá wo Subhanallah àti Ọlọ́run bá fi bẹ Ọlọ́run mọ́ tíyẹ̀ mú ẹjẹ́ lékún láàájú wọn lápapọ̀ àti kọ̀ọ̀kan ẹni yóò tó bá ọ̀rọ̀ kó yá mọ́dìpò kankan mú mo sọ nínú àwọn ọ̀rọ̀ tó pọ̀ tẹ́ ẹ bá gbàgbé ẹtàlómi ìtọ́lọ́run fẹ́ bàjẹ́ lọ́rùn ti dípò kílẹ̀ ń fún wọn ní gbólóhùn congratulations yìí ẹtọ́lọ́run ti bá tiẹ̀ jẹ́ ẹ̀yin lẹ́ wo bẹ́ẹ̀ o tí ẹ ti bàjẹ́ lọ wọ́n sì wá pọ̀ ní àwọn olóṣèlú àwọn kan náà tún débẹ̀ wọ́n láwọn bẹ́ẹ̀ sí lọ́hùn àwọn débẹ̀ tán lọ́hùn ò àwọn débẹ̀ sán àrípọ́lọ̀ ò tẹ́ sí ẹ̀ lẹ́nu yí tẹ́ wọ́n sọ pé ẹ má jáde wọ́n sì lẹ̀kùn mọ́ yín ààrẹ ẹ̀dàkùn ẹ máa tẹ́ bá wò láàrin ìṣẹ́jú mélòó kan ẹ máa káyé ààrẹ tó ti resign nínú òyìnbó tí èsè mùsùlùmí torí ẹ̀rí ọkà lásán ẹ máa káyé sẹ́nítọ̀ ẹ máa káyé mínísítà àbí gọ́vnà pé òun ò ṣe mọ́ bẹ́ẹ̀ bá sì wádìí omi ẹ̀ rí pé kí ni wọ́n á ti fọ́ọ̀tì ẹ̀ nítorí tó lòun ò sí mọ́ yìí náà ní tó ṣẹlẹ̀ kẹ́ ni wọ́n á ti fọ́ọ̀tì ẹ̀ lómi ṣiṣẹ́ tó rìsáì sí náà nìyẹn. èèkàn wà dé ibì kan ní àgbà táwọn àgbébẹ̀ wọn pé a ìgbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́run mẹ́yìn o bèlè ta sí pé yóò kẹwàá ṣe tọ́lọ̀ ẹ mọ́jà sí mùsùlùmí orí bẹ́ẹ̀ o ọlọ́run kò má ọ̀kan náà àwọn sọ hajj òun náà la wà tó jẹ́ mẹ́ta tó sì jẹ́ pé tí mẹ́wàá oṣù yìí bá ti parí oṣù hajj ti parí ìyẹn ni pé ọjọ́ àràfà ti lọ ìwọ̀n bàtà ti rí mẹ́wàá àkọ́kọ́ nínú ẹ̀ ọ̀kan nínú àwọn oṣù hajj ló náà bọ́ sí. mùsùlùmí tó bá wa tó bá gbogbo ayé yìí náà àǹdẹ̀lọ́n bá sọ̀rọ̀ tààrà kọ́ bá dẹ́kun ẹ̀ kó o máa jẹ́ kí o kọjá àfaradà kó tó dẹ́kun ẹ̀ ọlọ́mọ náà wá lè mọ̀ gbogbo gbogbo pé àtúngbélé àtúnṣéwà mẹ́lé oríṣiríṣi ọ̀nà àti ẹ̀ròyìn tó jẹ́ ti ìbáni ìpáyí kéke ọlọ́wọ́ta àti ọlọ́kànbalẹ̀ tí ọlọ́kànbalẹ̀ lápapọ̀ tí ọlọ́kànbalẹ̀ lódìdí Allahumma inzal islam wal muslimin وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لمرضاتك وارزقنا سعادة الدارين واكفنا همهما يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وعلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم غفر الله تعالى لي ولكم